ọbọ̀ lọ́hùn jẹ́ kárí ẹgbẹ́ àmì gbogbo èèyàn ló fọ́lá rẹ tọrọ táyé lólùtọ́ ọlọ́hùn pọ́n gbogbo èèyàn ló wọ́lá rẹ fi bèrè oore. ọba tó ṣayé mi bẹ́ẹ̀ mo máa bá mọ́ọ́rẹ́ gbogbo èèyàn ń wáyé mi fi bèrè oore. happy birthday to you. tó eh, mo kí gbogbo wa. Aku kú aku a kú ojúmọ́ bẹ́ẹ̀ ni aku kú ojúmọ́ mọ́ a kú ọjọ́ méjì a kú ọjọ́ mẹ́ta a sì kú ìbẹ̀rẹ̀ oṣù gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ ọjọ́ kìíní ní oṣù kẹfà hmm. ọdún yìí tó ti pín sí méjì nù o kọlọ́run elédùnmarè kó dákun kó ṣọ́ wa kó mú wa la ọdún yìí láyọ̀ àti àlàáfíà tó mo ṣèbà fún ọlọ́run ọba elédùnmarè ọba tó jọba lọ ọba tó mọ mí ọba tó mọ mí ọba tó mọ ní tí mo fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni mo júbà fún gbogbo ajoni lọ pátápátá ìbà ẹ jẹ́ kí bà mí ṣe mo júbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbóyún náà bá ṣe dé ẹnu jẹ ntẹnu wó bí ọwọ́ orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ gsc tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ gsc herbal and cosmetics production mo jẹ́ olùdarí ọmọ gsc tv hmm. tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí tí mo mú wá ọmọ gsc tv inú gbàgbé ibẹ̀ ni a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan bí àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́ tí a bá gbọ́ níbì kan pé ó wà níbì kan tó dẹ̀ ń dáhùn a lọ síbẹ̀ a lọ fi tinútinú gbà á lọ́wọ́ wọn a ṣe ẹ̀tọ́ tó bá yẹ ọlọ́run elédùmarè kò ní ba ilẹ̀ yorùbá jẹ́ ọlọ́run ọba kò ní ba ilẹ̀ yorùbá jẹ́ ọlọ́run dá ewé àtegbò fún lílo èmi pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ni ewé àtegbò tá ń wò láwọn àyíká wa yẹn oníṣẹ́ tó ń ṣe ní tí mo wá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí tí mo mú wá lónìí mo ṣe alábàápàdé iṣẹ́ yìí ní ibì kan ní ìlú èkìtì ní èkìtì pọ̀ èkìtì ni mo ti ṣalábàápàdé iṣẹ́ yìí mo gbọ́rọ̀ yìí náà ẹnìkan ló lọ sọ́dọ̀ bàbá yìí nígbà tó lọ ọ̀dọ̀ wọn ó ní ìṣòro kan tó gbé wọn débẹ̀ tó gbé wọn dọ́dọ̀ bàbá wa ní òun ò ní gba nǹkan kan lọ́wọ́ wọn ṣùgbọ́n kí wọ́n jẹ́ ẹ̀jẹ́ iṣẹ́ yìí tá a bá ṣe fún yàn a kì í gbowó o fígbà náà ni ẹ jẹ́ kí n bá yín ṣe tẹ́ ẹ bá fẹ́ gbowó lọ́wọ́ ẹni tẹ́ ẹ bá fẹ́ ṣe fún yóò lóun fún yín kì í ṣe lórí iṣẹ́ mu yóò ní òun fún yín ní owó yìí yóò dìde fún yín ní owó tó náà ti réròjà rẹ̀ tó ṣe pé yìí báyìí ni ó parí ẹ̀ yóò fún yín kì í ṣe owó iṣẹ́ kì í ṣe owó nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ló fún yín o bí wọ́n ṣe máa ń ṣe nù ṣùgbọ́n yóò wá jẹ́jẹ́ pé nítorí nítorí ẹ̀ ṣe kínní yìí tó bá ti kúrò nǹkan báyìí lòun ó ṣe kò gbọ́dọ̀ mọ́ mú ẹ̀ jẹun sẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún wa ẹni tí wọ́n ṣiṣẹ́ yìí fún tó wá sọ́dọ̀ ti tèmi ló jẹ́ kí n mọ bàbá yìí bó ṣe ṣàlàyé gẹ́lẹ́ bẹ́ẹ̀ la ṣe bá ń gbàtà dọ̀hún nígbà tí ò tí ì mú ẹ̀jẹ̀ tó jẹ́sẹ̀ àwọn nǹkan tó bẹ̀rẹ̀ sí ní rí tó fà tó fi lọ jẹ́ ẹ̀jẹ̀ yẹn tó fi lọ san ẹ̀jẹ̀ ń padà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run nǹkan wà nílẹ̀ yorùbá ẹni tó bá ní nǹkan òsì nílẹ̀ yorùbá tó bá ní òṣoògùn ó ti kú wọn àti ìgbésí ni wàláì ó ti kú wọn àti ìgbésí ni wàláì fàláì ògùn wà nílẹ̀ yorùbá èyí tí yorùbá wá jẹ́ fún ọ ni kó gbìyànjú tó o ti lo kíní olókejì olókẹta olókẹrin olókarùn kò jẹ́ o wá nípò ògùn ò jẹ́ rárá kò rí bẹ́ẹ̀ ìwọ gangan ni kó o kíyèsí ara àwọn nǹkan tó wá kiri nǹkan ló yẹ kó kọ́kọ́ wá kọ́kọ́ wá bí àdúrà ó ṣe máa gbà ní ara ẹ ní kó kọ́kọ́ sáré lẹ́yìn ìgbà tó bá sáré bá dọ́wọ́ sí máa gbà tán hàn ní kó tó ṣẹ̀ṣẹ̀ wá tó ń ṣe tó ní kò rí bẹ́ẹ̀ yẹn kó tó ṣẹ̀ṣẹ̀ wá tún ṣe ó rí i pé yóò bẹ̀rẹ̀ sí ní rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé sàárà ṣíṣe ara ajẹ́gùn ni sàárà ṣíṣe wà ara àwọn nǹkan tí tètè máa ń mú àdúrà gbà ni sàárà ṣíṣe wà ẹlòmíì ò lè fi sílẹ̀ kan kò lè fi bá èèyàn ṣeré lóòótọ́ wọ́n ń sọ pé sàrà ṣòro ṣe ó ṣòro ṣe ìwọ ṣe ti tiẹ̀ ìwọ ṣe ti tiẹ̀ ọlọ́run Elédùmarè kò ní padà ní ẹ̀yìn wa àṣírí ọ̀hún á lọ àṣírí gbà ní tinútinú bẹ́ẹ̀ ni ní tinútinú bàbá ìwà fi ń dá wa lójú pé kò sí nǹkan tó ń wò ìdojú ẹ̀ kọ pé tó bá ní oyún wọ́ ọmọ ó sì jẹ́ pé ó lọ́wọ́ nínú tí ìsìnkú ó ti sẹ́yún nǹkan nǹkan òun lò fún ọlọ́run sì ń gbàdúrà ọ̀nà dín ni wọ́n fẹ́ léun lẹ́nu iṣẹ́ ni wọ́n fẹ́ sí gbogbo tó ń bá ti ṣe síwájú kò sí gbígbàdúrà tó dáa púpọ̀ ni wọ́n á pè ní ìmùlẹ̀ ara já mi ni bàbá yìí pè wọ́n gbé e jáde báyìí wọ́n ní óyá ibi tí òye wa a béèrè wọ́n ṣàlàyé wọ́n sì ní ká bá wọn tọ́jú ẹ̀ báwo ni àṣírí náà ṣe lọ á lọ wá gi orí jìn igi àjẹ́ ọ̀bàlẹ́ àti igi ewúro á mú àwọn igi ọjọ́ tá a bá já ní tútù náà lásùn níná èédú ẹ̀ òun la nílò èédú ẹ̀ ni a nílò ṣùgbọ́n àìdá papọ̀ tá a bá ti sún ọ̀tọ̀ọ̀tọ̀ ni a gbà á á wàá dì pamọ́ ó dọjọ́ tá a bá tó fẹ́ lò ká tó dà pọ̀ á lọ gbogbo ẹ̀ papọ̀ á lọ pọ̀ mọ́ ewé ògbérí àkùkọ um ewé ògbérí àkùkọ àtẹwé arájámi ni á lọ pọ̀ mọ́ tá a wá lọ pọ̀ tán á kó ní ọṣẹ tá a bá kó àṣírí rẹ̀ ní ọṣẹ á wà lọ ra àkùkọ dìye ọlọ́dún mẹ́ta tá dú àkùkọ adìyẹ yìí àdéhùn tí ẹni yẹn ṣe pé torí lágbájá ọmọ lágbájá ni ẹ ṣe ṣe kínní yìí o ilé adéhùn tó sì ṣe rèé pé tí nǹkan tó ń ṣe ń tó bá lọ ń tó ń wo ṣe ń tó ń wo ṣe ń tó ń wo ṣe ni ẹ wà dú àpò ẹ fi àdá láàfin dú àdá yẹn ti kì ná tí ó ti pọ́n lẹ́ẹ̀fi dú àpòpọ̀ díẹ̀ o ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ẹ̀rọ sí i ẹ wàá pò pọ̀ ẹ bá ti pò pọ̀ ẹ mú ìkòdè mẹ́ta ẹ fi tẹnu ibi tẹ́ kó sí ẹ kó ọṣẹ yìí ẹ kò lè lórí hmm. nǹkan wà nílẹ̀ yìí ò bẹ́ẹ̀ mọ̀ yà parọ́ fúnra wa ẹ bá ti kó lè ní orí àyígbà owó ṣiṣẹ́ yìí o mo tẹnu mọ́ àyígbà owó ṣe pé iye báyìí ni màá gbà lẹ́fun mi rárá o hmm. ẹ bá ti ṣetán ṣe wá rí àkùkọ dìé yìí ẹ yàn ni ẹ bá ti tù kí ní ẹ̀tẹ̀ gé ẹ máa yán ẹ bá ti yán ẹ lọ fi ṣe sàárà fún arúgbó wọn lè ju mẹ́ta lọ ṣùgbọ́n arúgbó mẹ́ta gbọ́dọ̀ jẹ hmm. ẹ lọ fi ṣe sàárà fún arúgbó mẹ́ta ẹnì kò máa gbé ọṣẹ yìí lọ yóò máa wọ ọṣẹ yìí ní ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ ni yóò máa wọ ọṣẹ yìí hmm. nǹkan wà lẹ́yìn Yorùbá o. Hmm prince ọlọ́gbẹ́nlá adéwálé táíwò aka ọmọ gíẹ̀sì e tv lórúkọ tèmi orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa òun náà ni kí ẹ subscribe sí youtube channel wa bá wa share program wa tẹ́ ẹ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má pè wá ṣùgbọ́n ẹ wa ní whatsapp ẹ̀yìn àwọn kan sọ pé àìtí ìdáhùn àti ìdáhùn mẹ́sẹ̀jì tó pọ̀ lórí fóònù ìbéèrè tó pọ̀ lórí fóònù kì í ṣe kékeré àwọn àṣírí kan wà tá a sọ pé ìbéèrè wà lórí ẹ̀ tẹ́ bá fẹ́ béèrè ẹ béèrè àwọn kan sì wà tó jẹ́ pé kò ní béèrè torí pé wọ́n ti fún wa ní òfin pé ẹ má bàa pín kiri tá a sì ti ṣèlérí fún wọn pé kò ní jẹ́ tá a pín kiri ṣùgbọ́n a lè fi pamọ́ síbi táwọn àmọ́ tọ́jú nǹkan sí kí àwọn ọmọ Yorùbá lè mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ wà nǹkan bẹ́ẹ̀ kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ló wà. Hmm. bàbá yìí wọ́n ní kó o lẹ́sìn bá a tọ́jú ẹ̀ bàbá pẹ̀lú ògo Ọlọ́run á tọ́jú ẹ̀ àṣírí ìmọ̀jú bẹ́ẹ̀ lọ àṣírí ara mi ni. Hmm. ó lágbára o nǹkan bẹ́ẹ̀lẹ̀ yorùbá o ẹni tó bá ní tí ò bá dóko bá bẹ́ẹ̀ nìkan rí yóò lóko bá bá ló tóbi jù irọ́ ni o tó bá débò mí ò rí pé kékeré ń ti tiẹ̀ nítorí gbé lọ́wọ́ tó ń gbé gẹ̀gẹ̀ ó rí pé kékeré nígbà tó bá débò mí nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ni èmi máa ń sọ ní gbogbo ìgbà gbogbo ẹni tí mo bá kí pé ẹ kú ojúmọ́ tó dá mi lóhùn olóògùn nílẹ̀ yorùbá àfi tí ò bá rìn ní lánàá rẹ̀ lókù torí náà mo sì bá gbogbo ọmọ Yorùbá pátápátá mo sì bá àtàwọn tó wà nílé àtàwọn tó wà tán ti fún káàkiri ológun ni wọn o wọn lè mọ rìn ní lánàá rẹ̀ ó tán wàá rántí o ìwọ tó lágbára láti bá tọmọ nìkejì jẹ́ tó lágbára láti tún ṣe hmm, ìwọ tó lágbára láti pààyàn tó lágbára láti yí sórí pé bí Ọlọ́run ṣe ṣe ó lágbára púpọ̀ kò sí agbára tó o ní ò lè tọ́lọ́run o. <laughs> o ò lè pààyàn lẹ́ẹ̀ báyìí kó wá dúró tì pé mi mọ̀ pa kò dúró tì báyìí pé èmi ni mo pa kò ṣeé ṣe o nítorí náà ẹ lò mọ níwọ̀n hmm, ẹ rọra lò agbára tó o ní ti ń gún ọ gàràgàrà ẹ rọra lò àwọn alágbára àtijọ́ kí la gbọ́ nípa wọn hmm. ọlọ́run Elédùmarè kò ní para lẹ́yìn wa prince ọlọ́gbẹ́nlá adéwálé táíwò ní orúkọ ti tèmi èké ọmọ gíẹ̀sì gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ prince ọlọ́gbẹ́nlá adéwálé táíwò ní eh, péjì wa ní facebook ẹ fọ́lò wa ẹ bá wa share program wa ọmọ gíẹ̀sì tv zero eight zero sixty one forty eight two five four o nine o seventy two seventy nine thirty three forty eight mo kí wa o ẹ̀rọ ọlọ́run elédùnmarè abẹ̀rẹ̀ oṣù kẹfà láyọ̀ à á parí ẹ̀ láyọ̀ àtàlàfíà o wọn ní fi ọ́ sàwátì wọn ní fíìmù náà sàwátì mi ní gbá burú sí yín ẹ̀yin ní gbọ́ sí mi náà àwa láàmú wa ẹ̀yin láàmú bá lẹ́yìn náà bá ní àṣírí kan tẹ́ mọ̀ pé ó dá yín lójú yín jẹ́ dáadáa ẹ pé wá àbàyí tọ́jú ẹ̀ pamọ́ làwà fúnra wa fúnnu ọlọ́run lè dùn àdìkò ní para wa ẹ ṣé púpọ̀.